ẹ jẹ́ kí wọ́n fi tayọ̀tayọ̀ kí àlejò mi káàbọ̀ sórí ètò lórí abala bó ṣe ń lọ lórí entertainment ọdún ni wọ́n wọn kì í ṣe àìmọ̀ fólókó ẹ̀yin tẹ́ ẹ bá máa ń wo àgbéléwò ẹ máa ti máa rojú wọn dáadáa orúkọ wọn ò tí ì yí padà àwọn náà ni ọmọkọ́lá oyètúnjí ọmọ ọláwọlé a kì í mọ̀ wò bí ọlọ́mọ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí àwọn ará lékèdè bá wa dárúkọ yín fún wọn lẹ́kùnrẹ́rẹ́. ẹ̀yin aráalé <clears throat> mo kí yín o lẹ́ǹkan sí orúkọ mi ni ọmọkọ́lá oyètúnjí ọláwọlé ọmọ bíbí ìlú rẹ̀ sì ni mí that is bolúwadúró local government ọ̀ṣun state a dẹ̀ máa ń kíra pé ìrẹsì òbí ọmọ arégbodò jíjọ egígún mo kí yín sí i ẹ wo mo ti ẹ̀ láìkí wọn inú mi dùn nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tiẹ̀ mọ oríkì wọn ẹlòmíì ò tiẹ̀ mọ ibi tó ti ṣẹ̀ wá gbogbo wa náà là ń kílèmù Lagosian Lagosian ibo nílùú tiẹ̀ ṣé o tiẹ̀ rántí ẹ jẹ́ ká máa mu lábala lábala lẹ́sọ̀ lẹ́sọ̀ ẹ lórí ètò bó ṣe ń lọ ẹ jọ àwọn èèyàn fẹ́ mọ̀ torí ẹnu oníkan báyìí láti gbọ́ pọ̀n ẹ̀ o iṣẹ́ wo gan gan gan lẹ́yàn láàyò well basically um, music ni mo fi bẹ̀rẹ̀ entertainment though it has always been entertainment all-rounder mo ń ṣe music mo dẹ̀ ń ṣe movie náà so mo dẹ̀ ti láwọn orin sẹ́yìn àwọn orin tó jẹ́ wípé ó cut across gbogbo Nigeria, the likes of Obama ń wá mi ó ń wá mi Obama ń wá mi ó ń wá mi kájọ ṣayé l'Amẹ́ríkà papọ̀ ẹ̀lẹ́ má fojú kéré mi fojú kéré mi fojú olójú èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orin tó dẹ̀ jẹ́ pé mo future a lot of I wouldn't say a lot, some hip hop artists, the likes of Terry G, Jabless, Joe, Danny Young, Clever J, Frank De Niro, LKT, Bebelo. But à ń music, a dẹ̀ ń movie no. Ó ti tó how many years See, ẹ ti music tẹ́ one wọnú tíátà? Ah, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ music do náà long. it has always been music and movie. She mi ò kọ́ gbin ò fi bẹ́ẹ̀ kọ́ bí ara movie to pé ah ó wà ó máa ń take time gan hmm. eh, a lè sọ pé shoot máa bẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀kọ́ ẹ pé bẹ́ẹ̀ ọ̀sán àbí rọ̀lẹ́ but ẹ dẹ̀ mọ̀. ìgbà mi ò máa sun yín. orúkọ máa tún pé wo mi ò lọ location bẹ́ẹ̀ yẹn ṣá so ìgbà tá a bẹ̀rẹ̀ náà lọ at least if I would say it um, professionally mo drop single mi tó jẹ́ pé wọ́n play lórí rédíò mo ṣe fídíò fún that was in two thousand and four mo rántí nígbà yẹn náà lọ́hùn yeah na temporary ni title orin yẹn temporary eh, ó ní èèyàn kan tí à ń pè ní eh, Bayo Ahmed Arashi America ló wà sí mm-hmm. sports ló ń ṣe ìgbà yẹn wà pẹ̀lú MITV nígbà yẹn after ìgbà yẹn ṣáà ṣáà tí wọ́n á fi àti wọ́n á ṣe olójú edé olójú edé yẹn gangan ló gbé mi ọmọge yọ beauty dey cause gbègi arẹwà olójú èdè máa ná mọ́nì fún ẹwà bá mi lọ lé because you too much e. ìyẹn gbà tí mo parí school mo ṣe ní two thousand and seven orin yẹn ó cut across lẹ́yìn ìgbà yẹn làwọn ṣe obama ń wá mi but gbogbo time two thousand and seven mọ two thousand and eight yẹn àti ń ṣe fíìmù náà díẹ̀ díẹ̀ àkàn ara sí fíìmù nígbà yẹn hmm. because i can still remember very well ó ní fíìmù kan lẹ́yìn àbámọ̀ tí a fi ìsọwọ́ ṣe nígbà náà I featured in it oníṣẹ́ kan náà mi dé ọmọ yahoo mi dé yẹn bí ọ̀rẹ́ mi ló jẹ́ I featured in it oníṣẹ́ kan náà pẹ̀lú mi bọ̀bọ́ yẹn jẹ́ Kingsley Òṣogbo ló wà hmm. I featured in it but gbogbo time yẹn àfi bẹ́ẹ̀ kọ ìdí ara sí it was music yeah but after ìgbà tí mo wá travel I was out of the country for some time tí mo travel tí mo wá dé ìgbà mo wò pé ah music is still what I have passion for okay let's do music let's do movie but lọ́wọ́lọ́wọ́ báyìí i am mm. really doing the music the movie thing. ẹ sọ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹ ní ìgbà tí ẹ wà nílé ìwé ilé hmm. ìwé gangan wo lẹ lọ hmm. and iṣẹ́ wo gangan ni ẹ ṣe ṣe music gangan lẹ ṣe nípa tíátà àbí fíìmù lẹ lọ kọ́ ní ilé ìwé. ọ̀rọ̀ ọ̀rọ̀ music àti movie nǹkan ti passion ni it's mm. something that i have um, the talent for so passion ni and i actually wanted pé okay okay oh, ni mo fẹ́ ṣe ohun mi láti ṣe Osun State College of Technology Ẹ̀sà Òkè ni mo lọ where i did quantity surveying àdẹ̀mú building technology náà mọ̀ so builder ni wá a lè kọ́lé a lè ṣe gbogbo ẹ̀ though kò ń ṣe nǹkan tá a practice náà láti ilẹ̀ o but tó bá ní kó yá ó ti yá nínú ìyẹn kódà wọ́n ní tí wọ́n bá sọ pé ó ti ya eégún ó di dandan kó ya ọ̀rẹ́ náà ni òun náà ni wọ́n fi mu níbi tí a ti mu yẹn ẹ jẹ́ ká yìí máa fi ayọ̀ gbádùn ètò yìí lọ lórí ètò bó ṣe ń lọ níbi tá a ti máa máa béèrè àwọn ìbéèrè tá a ti máa máa fa kò mọ́ òkun yọ lórí ètò yìí àwa náà kọ́ ọlọ́run ọba ni ẹ ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ń gbà wọn torí mo mọ̀ pé ìgbà tẹ́yìn sọ pé ẹ bẹ̀rẹ̀ orin hip ń gbà yẹn kò tí ì dàbí ìgbà tó lówó rẹkẹrẹkẹ bíi ti sí ẹ kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ ní ẹ bóyá àwọn òbí tiẹ̀ ní bóyá àwọn ọ̀rẹ́ ní bóyá àwọn tó ti ẹ̀ mọ́ discourage ni pé kí ló ti ẹ̀ rí mú bọ́ ń bẹ̀ gan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ music nígbà àwọn parents mi wọ́n really like wọ́n really were concerned about ìgbàgbọ́ wọn ni wípé nǹkan tọ́mọ bá máa dà ló máa dà hmm. yeah so èmi náà dẹ̀ lílé mi ò kí n really discuss ẹ̀ pẹ̀lú wọn because success ẹ̀ ni nǹkan tẹ́mi focus pé when the success comes then àwọn náà máa wò pé ah nǹkan tó ti ń ṣe látijọ́ ìlélẹ̀ gbogbo táìmì ẹ̀dẹ̀ lílé ìgbà yẹn a máa ń lọ fún party time hmm. Alero àti Oscar after ìgbà yẹn Oscar wa kú ó wá di Alero àti Magic Michael ní anífowóṣe nígbà yẹn mo ń sọ̀rọ̀ two thousand and four tẹ́ pé hmm. ẹni tó bá win show of the of the week wọ́n á fún ní one thousand ó ní television station tó máa lọ ibẹ̀ ló máa ti lọ gbowó ẹ̀ mo dẹ̀ win owó yẹn severally ngbà yẹn torí àwọn orin tí mo kọ́kọ́ ń ṣe nígbà yẹn hmm. aláyé sọjí ṣògbọ́n ọmọ tó gbé wá sáàgbó àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ever mama àwọn tó ti pẹ́ kó tó di pé mo record professionally pé hmm. but gbogbo time yẹn kò sówó ń bẹ́ẹ̀ hip hop artist mélòó dẹ̀ ló wà náà nígbà yẹn so gbogbo àwọn tí mo lè sọ pọ́n wà the likes of the two face the likes of the daddy shoki the likes of àwọn remedies plantation boys then with the few ajégúnlẹ̀ artists mhm, nígbà yẹn àwọn Raski, yeah àwọn artquake nígbà yẹn so most of the artists tán wà ń sìn i'm very sure pé most of them gbà yẹn wọ́n sì jókòó sílé tán wo tv ẹ mo dẹ̀ dúpẹ́ èèyàn kan tí mo ti lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan Kwame nígbà yẹn náà lọ́hùn tó jẹ́ wípé mo rìkọ́ọ̀dù olójú edé Kwame like orin yẹn personally tó mú mi lọ bá màmá wọn pé mọ́mì ẹni tó kọ olójú èdè orin tẹ like yẹn lélẹ̀ Najizi ni mo ti shoot video olójú èdè nígbà yẹn Najizi hmm. dẹ̀ televise ẹ̀ fún mi ITV nígbà yẹn ló jẹ́ kó orin yẹn blow lọ́dún náà lọ́hùn hmm. mo dúpẹ́ lọ́wọ́ wọn ìgbà yẹn dẹ̀ lélẹ̀ tórin bá wà òkè kò ní ìpè òṣẹ̀ṣẹ̀ ń lọ́bì wọ́n máa play orin yẹn ni hmm. ṣùgbọ́n ń orin yẹn dún kò dùn ọ̀gbẹ́ni. orin nǹkan kan something must be ah, involved. Oh, that is just it. so ó wá jẹ́ kí ó wà a little bit difficult these days but mm. kọ́lọ́run gbà fún wa délẹ̀. ẹ wo èmi ti rí ẹ̀kọ́ kankan ń bẹ̀rù ẹ̀yin lè mọ́ fura sí nígbà tí wọ́n ń sọ àmọ́ ẹ mọ̀ pé èmi wọ́n mọ yọ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́bẹ̀lẹ́bẹ̀ ni ẹ̀yin wọ́n sọ̀rọ̀ nípa ẹnìkan tó ràn wọ́n lọ́wọ́ tí wọn ò sì lè gbàgbé wọ́n ní bóore pé aṣiwèrè á máa gbàgbé àwọn ò gbàgbé oore o ẹ̀yin o wọn ò gbàgbé oore rárá ìwọ́n tiẹ̀ ta ló ṣàánú fún ta ló gbé lọ́wọ́ sókè Mr Kwame làwọn ti sọ̀rọ̀ wọn lẹ́nìí mo mọ̀ pé ibi tí wọ́n bá wà wọ́n á máa gbọ́ bí wọn ò bá tiẹ̀ wú ètò yìí wọ́n á máa mọ̀ wípé ẹnìkan sọ̀rọ̀ àwọn níbìkan ẹja wo ohun gbogbo tá a bá ń ṣe nítorí bí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ lọ́jọ́ kan dandan ẹ wo ẹ jẹ́ ká máa mu díẹ̀ díẹ̀ bá a bá ṣe fi ń ṣe entertainment ká máa mú ẹ̀kọ́ kọ̀ọ̀kan náà kan lára ẹ̀yìn ó ní nǹkan kan tí mò ń wò nípa àwọn tó jẹ́ entertainer lénìí tá a bá wò wọ́n dáadáa bóyá ká ní ara ò balẹ̀ ni bóyá ká ní wọ́n ń kánjú ni bóyá ká ní bákan bákan bákan ìgbà tẹ́yìn ó débí nísìnyí ẹ̀ múra dáadáa ìmúra ò bàjẹ́ kí ló dé tó jẹ́ pé àwọn tó ń kọ orin ìgbàlódé ẹ̀ má jẹ́ ń dárúkọ hmm, tí wọ́n ń kọ orin ìgbàlódé nísìnyí bíi kẹlòmíín múra bákan bákan bákan bíi ẹ má jẹ́ ń sọ jù bẹ́ẹ̀ lọ ẹ bá yànnà náà. nǹkan tẹ́mi rí láàrin ẹ̀ ni pé ṣe mọ̀ pé style and fashion oríṣiríṣi ló ń jáde lójoojúmọ́ Hmm. nǹkan tẹ́lómi bá dẹ̀ wò pókè o tí mo bá dress by. i feel good with it even kó tiẹ̀ jẹ́ pókè o kò bá bó ṣe ń lọ ní àárín àwùjọ mu bọ̀ lójú títí wọn tó má ti feel pé ó ti wà okay èmi feel pé lifestyle títí wọn nìyẹn hmm. and my mode of dressing nsìn ìgbà tẹ́mi náà wọṣọ tó mo wúra mi mo rí pé okay ah, i look i'm i'm okay for myself like this. <laughs> nǹkan tó ń sọ ti yé mi ẹ máa rẹ́ lómi wọ́n máa gbé ṣòkòtò síbì kan aṣọ kìíní kan gbogbo ẹ̀ mọ́ra wọn bọ̀ lójú ti tèmi èmi feel pé fashion and style táwọn hmm. feel pé nǹkan táwọn fi ń tán fi ń live life títí wọn nìyẹn. Hmm. ó tiẹ̀ ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́hùn àwọn kan wà nínú àwọn tá à ń sọ yìí tó bá fẹ́ rí inspiration ọba wọn <laughs> máa lọ mọ títọ́ bá tí ìgégò wọn máa gbégò lé wọn máa báwo lẹ́yìn ṣe rí inspiration tí gangan ṣẹ́yìn náà máa ń gégò ni. well ní tòótọ́ ọlọ́run dẹ̀lẹ́ lẹ́rìí mi kò ṣẹlẹ̀ rí hmm. lórí pòkè o wọn á ní pẹ́ lómi láti fa kìíní kan kó tó di wípé ó tó lè irọ́ ni o kò ṣẹlẹ̀ lóòótọ́ a lè ti ṣe àwọn fàájì kan a lè ti pòkè ó yá liquor at times èèyàn lè rò pé but ìyẹn fún refreshment ni but kò kí n ṣe pé bóyá òkè àti mi ò bá tí ì mú kinní mi ò ní lè ṣe òun ni mo gbọ́dọ̀ mú láti fi irọ́ o because lèmi ní ti tèmi nǹkan tí mo ní passion fún ni so inspiration yẹn máa ń wá ṣáà ni ó máa ń wá most time gbogbo time tí mo kọ most of my songs sẹ́yìn gan mi ò really believe in bóyá alcohol àbí pé èèyàn ń fa nǹkan kan gbogbo time yẹn gan pé ó kẹ́yìn pé ìgbà téèyàn náà dàgbà dé stage kan à ń jáde lọ bọ́ rẹ̀ ṣe nǹkan at least wọ́n á fi lọ ìwọ náà máa fẹ́ mẹ́rì pẹ̀lú wọn ó yẹ jẹ́ ká ṣe fàájì well èmi ní ti tèmi o èmi ò rò bóyá bó ṣe yẹ kó máa rí nìyẹn bóyá nǹkan tó wù wọ́n láti ṣe ni. ẹ o olórin kan tí ó parí ẹ ó ní ní tèmi ní tèmi mi ò jẹ báwọn sí ibi gbẹgbẹ ẹ wo ẹ jẹ́ ká máa mú bẹ́ẹ̀ ó ti ń lọ náà nìyẹn bó ṣe ń lọ lẹ́tọ̀ ẹ wò owó ní kò ń pọ̀ kó dùn àmọ́ àwa yìí máa máa mú lẹ́yọlẹ́yọ ẹ jọ ẹ̀yin ẹ bá wa gba àwọn mọ̀jẹ̀sí nímọ̀ràn nípa owó àti òkìkí torí bá a bá wò ó owó àti òkìkí ó ti dá wàhálà tó pọ̀ lẹ̀ láwùjọ tó sì jẹ́ pé ọba mi òkè nìkan ló lè bá wa yanjú ẹ̀ ẹ bá wa gba àwọn ọ̀dọ́ àtẹni tó ń kọrin àtẹni tó ń ṣeré ìtàgé àtẹni tó tiẹ̀ níṣẹ́ ọwọ́ kan tó ń ṣe ẹ bá wa gba àwọn onímọ̀ràn ní ṣókí lórí owó àti òkìkí. ṣe rí i nípa ọ̀rọ̀ owó tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà òun ni nǹkan tí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń sìn àbí ọ̀rẹ́ mi lélẹ̀ ibi tó dé èmi náà fẹ́ débẹ̀ ìrọ̀ kẹ́ni ẹ má jẹ́ ká wo ẹṣin ẹlẹ́ṣin sáré ibi téèyàn bá máa dé láyé èèyàn máa dé bẹ́ẹ̀ tọ́lọ́n bá ṣàti bàṣírí àṣírí jíjẹ àṣírí mímu tó dẹ̀ ń ráṣọ wọ̀ àwọn domestic needs ẹ leave the rest to God ó ń ṣe pé kéèyàn wá máa sáré àsápajúdé àìmọye àwọn èèyàn nísìn tó dá mi lójú wípé wọ́n wà lẹ́wọ̀n hmm. lórí wípé òkè o ọ̀rẹ́ mi ṣe báyìí mi náà fẹ́ dé ibibẹ̀ at the end of the day it will become adaino so ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ wà nílé nǹkan tó wà ọ̀bà tó ẹ má jẹ́ ká fi gọ̀ǹgọ̀ fà slow and steady they say wins the race ẹ jẹ́ ká máa mu díẹ̀díẹ̀ ibi téèyàn bá máa dé nílé ayé èèyàn máa dé bẹ́ẹ̀. òun ni a ti gbọ́ yẹn ibi tí èèyàn bá máa dé èèyàn máa dé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa mu ní mẹ̀lọmẹ̀lọ ká máa ṣe kí ni ká máa gbẹ́sẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan ẹ má kọjú jẹ ẹlẹ́dàá yín lọ ẹ jẹ́ á máa mu díẹ̀ díẹ̀ díẹ̀ ìwà lẹ́wà gẹ́gẹ́ bí ẹyinjú ṣe sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká wùwà gidi láwùjọ káwọn èèyàn rí wa kó tọ́ka sí wa wípé èèyàn gidi lẹ́nu yìí ẹ má sáré jẹlẹ́dà yìí lọ ẹ jẹ́ àmàmù díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ ò torí ẹ̀ láṣẹ parí abala yìí pẹ̀lú orin tá a kọ́kọ́ kọ lẹ́ẹ̀kan ìwà tọ́jú ìwà rẹ̀ èéfín ìwà. ìwà lẹ́wà tọ́jú ìwà rẹ̀ èéfín ìwà tọ́jú rẹ̀. ẹ wo ìwà lẹ́wà ẹ̀dá àti sọ́ọ̀lẹ̀ kan ká má bòpò lọ sílé olóró ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ lórí abala bó ṣe ń lọ lórí ẹ̀ńtà.